dín pẹpẹ lẹ́wà ẹ̀jẹ̀ pẹpẹ fọ́ pẹpẹ ẹ kàn ń sọ̀rọ̀ bí olódùmarè ẹ sọ̀ra yín dọlọ́run. báwa báwa agbára lórí aláìlágbára. owó òkúta ọjà èrò pẹ́. it's, it's, it's, a pity it has come to this lóòótọ́ ni mi ò fẹ́ yọ ẹ lẹ́nu ṣùgbọ́n kò sí ọ̀nà àbáyọ kò sọ́nà àbáyọ míì ìwọ nìkan ni dùnnú wa Láńkẹ́ mo ń fẹ́ kó kó padà wálé. I want you to come back and live with us. Ṣorí ìyá yín ara ẹ̀ ò yá láti nǹkan bí ọjọ́ mẹ́rin sẹ́yìn báyìí lára ẹ̀ ti ń gbóná ó ń gbóná ac atan ac apc bó ṣe máa tutù pátápátá kò sí kankan ṣùgbọ́n mo mọ̀ pé tó bá ń rí ẹ tó ń rí ìyàwó ẹ tó ń rọ́mọ ẹ inú à máa dùn inú à máa dùn àpò ah, ó lè dá mi lójú pé ara ẹ ó yà á jọ mo bẹ̀ ẹ́ nítorí ọlọ́run jọ. it's okay dad ṣeré gbọ̀ngàn tí ẹ bá ti fẹ́ lèmi náà bá yín fẹ́ òótọ́ ọ̀rọ̀ kan tó kàn ń ò ní pé mo níṣòro kékeré kan pẹ̀lú ọpẹ́ mi pọ̀ sí ọmọ mi dad each time tó bá sùn sí inú ilé ọmọ mi máa ní nightmare. what? nightmare. ariwo nǹkan tó dẹ̀ máa ń pa ni pé òun fẹ́ padà sílé òun fẹ́ padà sílé kò ń ṣe ilé tẹ́kọ̀ fún wa pé ká máa gbé yẹn o. ilé ò wá ni. Mm. you know so tó wá ah tẹ́lá ńlẹ́ àwọn yẹn. ẹ kalẹ sàn ẹ gbọ́ ẹ kalẹ. ẹ kú àtẹmọ́ra sàn láńkẹ́. ẹ ṣẹ́gun ọ̀jẹ̀rẹ̀ ẹ ṣẹ́gun ẹ̀kú. báwo ni ìyàwó àtọmọ. aláfíà gbogbo wa o. pẹ̀lẹ́. ẹ ṣẹ́gun ẹ̀kú àdúró tètè dájẹ́. ẹ kéde wọ́n ṣe iṣẹ́ ọwọ́ ọ̀gá lọ́gàá ń jèrè ẹ̀ <laughs> ẹ̀ wọ́n dẹ̀ máa jẹ́ pẹ́ <laughs> yes lágbára ọlọ́run wọn á jẹ́ pẹ́. àmì àmì <laughs> ẹ ṣẹ́gun sẹ́ ọlọ́run á dúró tẹ̀yìn you know. ṣe gan ni. dad ẹ jẹ́ kí n yọjú sí màmí. ok. yeah ok. ẹ̀gbọ́n máa rí yín later. ọ̀gá ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ sà um, mo wo email mi láìpẹ́ yìí mo wá rí pé from Switzerland wọ́n mail mi wípé nípa àkáǹtì tó wà ń bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó ní account ó ní láti yọjú sáwọn láti wá sọ bí ó ṣe rí iye owó tó pọ̀ tó bẹ́ẹ̀ otherwise wọ́n láwọn máa forward owó yẹn sí federal government nílùú yìí mo dẹ̀rọ pé kò yẹ ká lọ́ra lórí ẹ̀ torí we are talking of millions of naira mi ò dẹ ọ̀gá mi ì rò pé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ sà hmm? your mm. Swiss account. Tell Sir ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ehm, wọ̀ mí léegun. ọ̀rọ̀ wo nìyẹn sà. o ní iṣẹ́ ọwọ́ ọ̀gá ló ń jẹ. o ọ̀tọ̀ ni mínì tí èmi ní sí. Eh, eh, eh, you know, um, tell her. Sir mo ti mọ ibi tí ọfà tí wọ́n ń gbà mí. I see. Yeah. Surely at all costs. Yes, sir. Whichever way. Yes, sir. Bàbá tó ń pọ̀fọ̀ níwájú mi lọ́jọ́ yẹn mo ń fẹ́ mo fẹ́ kó bá mi wá kó dẹ̀ mú wá bí. ọ̀fọ̀ ọ̀ ọ̀. Oh, oh o àbí bàbá tí kò jẹ́ kí àwọn yòókù ẹ̀ kí wọ́n gba owó tí ẹ ọ́fà wọn jọ yẹn. ó ní láti mọ̀ nípa ikú àwọn ọmọ yìí. all right all right all right all right sir uh, i will get him all right sir. tata eh, eh, ló mọ̀ nípa kú eh, àwọn ọmọ ọ̀gá yín àbẹ́yìn gangan lẹ́mọ̀ nípa kú ẹ̀gbọ́n mi àtọmọ rẹ̀. kò yé mi. Eh kò yé ọ. kò yé mi. kò yé ọ ẹ ọ yá nsọ nta nsọ nsọ nta nsọ nta ká lọ. owó òkúta ọjà èrò owó òkúta ọjà èrò whatever you sow you shall reap owó òkúta ọjà èrò owó òkúta ọjà èrò. Ah, àmọ́ sá lọ ẹ bá wọlé pé òye ọ ni òun rèé. sàárè ẹ̀gbọ́n mi rèé ǹjọ́ tẹ́ ẹ pé kí ẹ̀gbọ́n mi ọ wá gba owó ẹ kó lọ́fíìsì yín jè bá a ṣe kúrò lọ́fíìsì yín tán àti ìrìn débì kankan lẹ́gbọ́n mi ṣubú nítorí pé àìsàn ẹ̀jẹ̀ ríru ń yọ ẹ̀gbọ́n mi lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ kan so tó sì gbọ́kànlé gbèsè ayé ẹ̀ òun lẹ ti dẹ́mi ẹ̀ légbodò ǹjọ́ náà sí ṣubú tẹ̀gbọ́n mi ó ṣubú báyìí kò rúlà ó rèé ń bí ọ́ pẹ̀kú ẹ̀ rèé ẹ̀yin ọwọ́ á bá mi wí fún ọ̀gá yín ó pẹ́ nìkan kan ọ̀ránṣẹ́ ibi sí ẹ o kẹ àdúrà mi ni pé kélédùà ọ̀rọ̀ lẹ́kún. àmín sà. ọkàn sàmí ni ọkàn sàmí ni àbí òyì ọ ọ̀rọ̀ ẹkún wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lé wọn ni ah. Ah, wọn ò lè síwọ́ ẹkún sísun wọ́n sùn dọjú alẹ́ ni torí ẹkún ti àrè tí wọ́n gbèsè ìkúlé fún wa. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ gbàdúrà ọpẹ́ ńlá ni kí a máa dá fún ọlọ́run lórí àṣeyọrí ohun mèremère tí ẹnikẹ́ni kò lérò yìí pé ó lè ṣẹlẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ wa bẹ̀rẹ̀ láti oṣù tó ń bọ̀ yìí ọmọ wa tí ó bá jáde ilé ẹ̀kọ́ gíga ti yunifásitì ni o polytechnics àti àwọn ilé ẹ̀kọ́ gíga mìíràn tí ó tún dàbí tiwọn a máa gba ẹgbẹ̀rún méjìlá méjìlá lóṣooṣù títí ìjọba máa fi pèsè iṣẹ́ fún wọn ìdùnnú àti ayọ̀ ni àwọn tí ó ń gba owó ìfẹ̀yìntì wà báyìí àwọn tí wọn kò ní iṣẹ́ kan pàtó tí ogbó fi dé ń kọ́ tàbí àwọn tí ó jẹ́ wípé òwò ni wọ́n yàn láàyò tí àgbà fi kàn wọ́n pàápàá àwọn tí ọjọ́ orí wọn ti tó ọdún márùndínláàádọ́rin a ti ṣe ètò ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá fún wọn lóṣooṣù kí Ọlọ́run fún wa ṣe a ti parí ilé ìgbàlódé aláwòyanu tí ó ní yàrá lọ́nà ẹgbẹ̀rún sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan ní ilé ìdáná oúnjẹ àti ilé ìgbọ̀nsẹ̀ tiẹ̀ ẹnikẹ́ni tí kò bá rí ilé gbé fún ìdí kan tàbí òmíràn tí ó sì lè fi ìdí rẹ̀ múlẹ̀ ní ẹ̀tọ́ láti gbélé ọ̀fẹ́ lábẹ́ ìjọba ṣùgbọ́n o ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí a jẹ́ olóòótọ́ sí ara wa nípa ti èrò tí ó ń ya wọ ìpínlẹ̀ wa bí ẹni ya wọ ìlú òyìnbó à ń gbèrò ìgbésẹ̀ tí a máa gbé lórí ẹ̀ torí kankan náà ni wá àwọn ìpínlẹ̀ tó kù ní o tàbí àwọn aláwọ̀ funfun tó wà láàrin wa ẹ̀dá. E lọrụn ni gbogbo wa ẹ ṣe púpọ̀ ìlú yìí ò ní bàjẹ́. mi sọ́dọ̀ rẹ̀ wò ọ̀bá yára mo ti fi mú kí n tó jáde nílé jẹ́ n bá lé mi láyọ̀ra bá na ọlọ́run Ma fi yín màá fi yín màá fi yín fún Jésù màá fi yín màá fi yín màá fi yín fún Jésù kò béèrè nǹkan lọ́wọ́ mi jù yín lọ kẹ̀mẹ̀gbọ́n ó kọ́ gbòbí bóyá ń bá fún lówó màá fi yín màá fi yín fún Jésù olùgbàlà màá fi yín màá fi yín fún Jésù Olúwa mi màá fi yín màá fi yín màá fi yín fún Jésù kò béèrè nǹkan lọ́wọ́ mi jù mí lọ ògbówó ògbóbi bóyá bá fún ọ lówó màá fi yín fún Jésù Olúwa mi olúwa ọlọ́run ọ̀gá ògo olúwa ọlọ́run ọ̀gá ògo olódùmarè ṣàánú fún wa kò sí tó kù fún wa mọ́ ní ìṣẹ́jú wípé ká tọrọ ìdáríjì fún ẹ̀ṣẹ̀ wa lọ bí tá a wà yìí ẹ̀ṣẹ̀ kan ló gbé adé bẹ̀ àti máa ń tá a ṣe àmì ẹ̀ṣẹ̀ náà ṣùgbọ́n ẹni tọrọ yìí kàn kò yé ẹni tó kó wa dé yìí kò yé ni o dákun olódùmarè báni fò yé ọ̀rọ̀ náà yé o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá tó Jésù Kristi olúwa wa àmín dáríjì wá o dáríjì wá ẹ̀yin ìyá ayé o apamọ́ àágùn olókìkí òru ọmọ ajẹ̀dọ̀ èèyàn mọ́ bì òtítì bírì ọ̀wẹ̀ nínú omi ṣàló ṣàló ṣàló ṣàló ẹ̀yin wọn kólé ayé lọ́wọ́ ẹ̀yin lẹ̀bìtì káwọ́ sẹ́yìn sóró ní bàǹtẹ́pẹ́lẹ́já ti bọ́mọ jà láì fọwọ́ kan mọ́ ẹ mọ́ wò mí ràn. afáró ló tún máa pariwo dé ẹ wọ́n máa pariwo dé àbí ẹ ṣáà lọ́wọ́ yòókù ṣe ń gbàdúrà ẹ̀yin pariwo ẹ̀ ń pariwo pọ̀fọ̀. ọmọkùnrin yìí sọ ẹnu rẹ sọ ẹnu rẹ kọ ọmọ bá fẹnu kọ kọ ọmọ forí ọká ọmú. Ah, ah. ṣé pé àjọ wà ń bí èèyàn wá sọ wá di ṣàwáwù wo àwọn tó ń náwó sí wọn èèyàn ọlọ́run ni wọ́n ó lè rí wọn fín o ṣùgbọ́n èmi kíní burúkú tó ń wò yìí iye kan látọ́pá lèmi o èṣù pápá wàrà abániwọ́nà bá rí dá. yóò yóò jọ sọ́wọ́ tọ́pa. pé. wà equality before the law là ń sọ apá lóko rẹ̀ gájú kọ́ lọ ẹ̀ ń ta bálábà ní baba ṣé ti yẹ. gbogbo ohun pẹ̀lú ọlọ́run fi sílẹ̀ yẹn tó lọ́wọ́ kó wà kọ́ kíníkan kíníkan yẹn ó ń kúrò lórí tèmi ẹ̀jẹ̀lẹ̀ lóògùn lè wọnú ògiri kẹ́ wọnú ògiri kẹ́ gbà yẹn lọ ẹ sọ pé lóògùn ah. ọ̀dà gbókun yẹn jáde ni o ó ti bá yẹn. ọmọdé ọmọdé wọ ẹ eh, àbúrò àgbàlagbà ẹ ò tiẹ̀ tọrọ àlùbáríkà. bàbá ẹfìyẹlẹ ẹfìyẹlẹ ẹfìyẹlẹ ẹfìyẹlẹ ẹfìyẹlẹ. oníkẹ́ ẹ̀fà àlùbáríkà lẹ̀. ṣé mo ní kó dá sí i o tún ti ń bẹ o tún ti ń bẹ tiẹ̀ ti pọ̀ jù lọ́rùn láyé aláwọ̀ oògùn fìyẹlẹ ó ní mí lára o ó ní mí lára ń láyé náà. máa fi ṣe ni olúwa máa fi ṣe ni àrùn tí ó gbóògùn olúwa máa fi ṣe ni àrùn tí ó gbóògùn olúwa máa fi ṣe ni olúwa máa fi ṣe ni olúwa máa fi ṣe ni àrùn tí ó gbóògùn olúwa máa fi ṣe mí àrùn tí ó gbóògùn olúwa máa fi ṣe mí. This is quite strange, sir. In fact, látọjọ́ tí mo ti wà nínú iṣẹ́ ìṣègùn òyìnbó yìí n kò tí ì rí irú àìsàn tó farasin bí yẹn. ẹ ẹ ṣe nǹkan tẹ́ ń sọ sí náà ni pé ẹ̀yin náà ẹ̀ lè diagnose nǹkan tó ń ṣe màmí. not at all i'm your family doctor èmi àti àwọn ẹlẹgbẹ́ mi nínú iṣẹ́ ìṣègùn òyìnbó yìí àti fi kùnlùkùn kódà irinṣẹ́ òde ìwòyí tí wọ́n fi ń fi ìdí àìsàn múlẹ̀ a lò wọ́n bàbá olójà sí àárín kankan rárá bí temperature wọn kò sì lọ sílẹ̀ bẹ́ẹ̀ ni ìfúnpá wọn kò yí lọ sókè I cannot understand sir if there's anything tí mo lè ṣe láti mú kí ìdí àìsàn yìí ká fi múlẹ̀ kò bá dùn mọ́ mi láti ṣe but there's none. ìtọ́jú tí ọ̀fẹ́ fún gbogbo ẹni ọjọ́ orí rẹ̀ bẹ̀rẹ̀ láti àádọ́ta fifty. ojú ẹsìn tó ṣú kò tí ì rọ̀ ojú ẹ̀ sí dóṣù kò tí ì rọ̀ ìyà ṣì ń bọ̀ ẹkún ṣì ń bọ̀ ọ̀fọ̀ ṣì máa ṣẹ bóyá lẹ́mọ̀ aburú ṣì máa ṣẹ ìbínú ọlọ́run lóde alágbára máa mèrò ṣó wá ká the game is over. òótọ́ ni wípé tẹni bẹ́gi lójú bó pẹ́ títí igi arúwé. Hmm. Ah, olúwa mo dúpẹ́ o mo dúpẹ́ o. dádì ọpẹ́ ńlá ni o. <laughs> àwọn kẹ́nìmánì ló sọ wípé adéògùn. àdéédé sọ wípé adégún tiẹ̀. <laughs> Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ hmm, ǹjẹ́ èmi ṣetán láti bá ìjọba kankan ṣiṣẹ́ mọ́ ní ìsìn kí ni mo tún ń wá kí ni mò ń fẹ́ tọ́lọ́run ò tíì ṣe mo bí àwọn ọmọ tó dùn ún mú yangàn àwọn ọmọ àrídùnnú. No? ká jí ká jẹun yìí ná ìyẹn kéré nínú tọ́lọ́run ti ṣe kí ni tó kù. ó tún kù o ó kù nǹkan kan bàbá ó kù kẹ́yìn náà wúlò fún ìlú bàbá yín bíi àdé yìí. ẹ ṣeun gọ́sà ẹ túbọ̀ wọn bá mi bá dádì sọ̀rọ̀ àdé ní kẹ́ má ṣe ní òun nìkan ó ní kẹ́ wá lo ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run fún yín in fact tá a bá ṣe remain sí fílẹ̀jì yìí i appreciate ẹ̀ ó tọ́ kíkẹ́ ṣeré àti àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ mọ̀ igi yín tún ti rúwé padà. bẹ́ẹ̀ ni dadi. dadi. No, congratulations, congratulations congratulations dadi. congratulations dadi. Bye. Mm. <laughs> Mm. Oh, man. Eh, wo ẹ ṣeun eh, ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀ ká eh, ṣé ọmọ pé kì í ṣọ̀rọ̀ táwọn ọmọdé lè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm, bẹ́ẹ̀ni. ẹ ṣeun. bàbá hmm. ẹ mọ̀ pé torí ni ìgbẹ́kọ̀ yìí ṣe báyé kẹsàn-án ló jẹ́ àbí kílẹ̀ èpo kọ rẹ̀. Hmm. Ah, àwọn ò sì mọ̀ pé ajàmọ́ máa là bí olóde lewé iná ojú mi ló ṣe. a ṣe èní òpórí ọ̀rọ̀ ló ń bá àwọn ọ̀bádì rẹ̀ ṣé bíbí ọbọ̀rọ̀ dé yìí ṣe bí bayé ẹ̀jẹ̀ ni ó jù bẹ́ẹ̀ lọ ni òun náà níyàwó ó sì bímọ. bẹ́ẹ̀ni. tíṣẹ́ bá dáhùn tán ẹ bà sunkún gbọ́dọ̀ kí ló kọ rẹ̀ rí. ẹ wà pé ìmúrúkọ gómìnà wa kẹsìnró ní í jẹ́ kẹsìnró ni. kẹsìnró èèyàn bá kó dìgbòlugi ajá ẹgbẹ̀rún kọ́ máa dẹ̀gbẹ́ lọ kẹsìn ro kò sí ní tọ́kàn mi pẹ̀lú àwọn oníṣẹ́ ibi ẹni bá sọ òkúta lu ni kéèyàn ó sì sọ dàrọ́ lu padà ni hmm. kíní kan lọ́wọ́ á ṣe fún mi ọlọ́ba ń wá àwòrán rẹ̀ wá àtòkọ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àtòkọ yẹ tíṣẹ́ bá dáhùn tán ẹ bá sọkún ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò bẹ́ẹ̀ lọ wọ́n wà ìyá lọ́rán mi ń sẹ́tí mo jẹ́ ìyá lọ́rán lájò mo bàjọ́ àbọ̀dí àjò wọn gbé sórí iná wọn fẹ́ máa gún yẹn mo ní ẹ̀jẹ̀ ńlọdọ̀ ńlọpọ̀ mi ẹ̀kan dé ńgbà ń èdè wọn kó su lórí odó wọn mo ẹ bá jẹun gbé ẹ má o ọ lù. níjọ náà ń lọ gbé àgbo tí mo gbà lọwọ ewé iná padà fún ìgbẹ́kọ̀ yìí ti baṣẹ́ jẹ́. ọba jẹ́ o ọba jẹ́. ẹ kú jòkó ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ yẹn ẹ kú ọ̀rọ̀ bí ẹ pẹ̀lẹ́. ẹ wo ẹ tújú ká o ọ̀rọ̀ ti dayọ̀ àti ní àbáyọ. Ah, ẹ ṣeun bàbá ọrọ tí yín náà ò ní dàrú ẹ gbádùn mi ẹ gbádùn mi gan. ẹ ṣe gan sa o ṣeré mi lẹ ṣoore fún. inú mi dùn inú mi dùn. kọ̀tọ́pẹ́ ẹ ṣe á máa wò ó ò lè pé gómìnà àná ni yìí o <laughs> ṣáà ń wò mò ń wò mò ń wò mò ń tán wò pé yìí ń bì mo mójú yìí ń bì kan mo mójú yìí ń bì kan àṣé gómìnà ni ẹ <laughs> ẹ wo àìsàn ìsọmọ ìyá ara ni ẹ bí bẹ́ẹ̀ kọ́ eyín o lè dá fọ́sílédì gan mọ̀mọ́ pé ah, ah, fọ́sílédì lọ́mọ ń sẹ́sìn. ẹ ẹ ṣeun bàbá. ṣé ẹ ṣáà ti sọ fún ẹnìkankan pé nrọ o wọn a máa ṣàgbàlagbà tó fúfú ẹnìkan kan ọgbọ ọlọ́run má jẹ o ọlọ́run má jẹ àfi àwọn èèyàn tọkàn kófìrí wọn ni wọ́n jẹ́ èmi náà sí pé ah. eh, wọ́n èèyàn pàtàkì lọ́wọ́ à ń lè mí yìí fọ́sílẹ̀ ah. dín ní eh. ah, sls ní. ẹ ṣe bàbá <laughs> eh. um, ṣé ẹ mú wa dé ọ̀dọ̀ ọmọ mi àbí. ẹ kò sí yọnu ẹnu oúnjẹ gan lẹ́ẹ̀bà wọn ẹ máa bọ̀. ẹgbà mọ̀mọ́ mọ̀mọ́ ẹgbà ẹ lọ́nù ó mà dùn iye ìfẹ́lẹ̀ ẹgbà mọ̀mọ́ ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ó dùn yàrá ẹ kú àmójúbà o ọbẹ̀ dùn ọbẹ̀ ẹ̀gúsí ni ọbẹ̀ ẹ̀gúsí ẹgbà ó dùn. ẹ̀yà dárayá àwọn bàbá ti dé. Hey. Hey. Fia. Oh, ẹ wo bá a ní iṣẹ́ ni mọ́mí ń gé mi jẹ́ o àmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo sì tún gbìyànjú àti nù wọ́n ni. ní gbogbo ẹ̀kẹ́ ẹ̀tọ́ kan rọ́rọ́ yìí àbí. ọwọ́ wọn ni. gbígbà ń lọ sọ́hùn. adé tutù. ẹ ṣe rí i pé a ti ṣiṣẹ́ púpọ̀ lára wọn ẹ rí bẹ́ẹ̀ àmọ́ èèwọ̀ kan ṣoṣo tí n ti ṣe wọ́n wá nínú ìyí o láti wákàtí yìí lọ wọn ò gbọ́dọ̀ sùn lérí máa ń tara sí mọ́ bẹ́ẹ̀ mo sọ ẹni ni o ẹ̀yìn rọ́ọ̀gì ni o kápẹ́ẹ̀tì ni o ti dèwọ̀ wọn láti sìn lọ ẹni tí ọba nù wọn lóúnjẹ kò gbọ́dọ̀ sìn wọ pé mo fẹ́ fún wọn lóúnjẹ jẹ́ wúyọ ọba ti wúyọ ọba nǹkan jẹ́ nìyí kò sì gbọ́dọ̀ lọ síbí bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀rí káwọ kọ́ máa kan àwọ̀ báyìí káwọ máa kan àwọ̀ báyìí ni ẹ̀ bí ọba ìfún wọn lóúnjẹ ilẹ̀ sísùn ni wọ́n máa sùn bí wọ́n bá ti ń sùn lẹ́ni báyìí tí wọ́n ń fara kó pẹ̀ báyìí ńlọ́wọ́ tọ́kákò àtẹnutọ́wọ́ yìí ni wọ́n máa nẹ̀ ẹ rí bẹ́ẹ̀ kò jẹ́ wo ti jẹ́. ẹ jọ bó wà nìkan máa sùn. ẹ ẹ ń sọkún ni ẹ ọ̀rọ̀ yìí ti kú lọ́rẹ̀ ẹkún ẹkún ayọ̀ lẹ́ńsàn yìí àtẹ̀yìn náà ẹ má sọkún ẹ rí i àìmọye àìmọye irú àìsàn tí ò tó yìí tó ti pa àwọn èèyàn dànù kódà àwọn tí ò tó rù ìyàwó yìí lọ́jọ́ erí tí wọ́n ti lọ kí la fẹ́ bọ́ lọ́hùn fà ṣé wọ́n ṣe lọ́hùn yẹn wọ́n ṣe lọ́hùn mẹ́nẹ̀ ọ̀rọ̀ wa tọ́pẹ́. mọ̀mẹ́ ẹgbà mọ̀mẹ́ ẹgbà. èyí tó wá ṣalága bẹ̀ ń wogo golo tó báyìí ni wọ́n gbọ́dọ̀ máa sùn o ẹ gbọ́ ìwòwò ń gbọ́ ọlọ́run lé fún yín ẹ wá yàrá kan bẹ̀ ẹ wú gbogbo sẹ́mẹ́ǹtì ibẹ̀ ẹ wú ẹ wú ẹ ń bẹ nìkan máa sùn níwòwò ọmọlúàbí láì gbọ́dọ̀ fi aṣọ wọra báyìí tí ó ti yẹ yín ẹ kàn máa fàṣọ kan dí gàgà wọn ni bẹ́ẹ̀ ni fún wọn ló ń jẹ fún wọn jẹun lójú àwọn ọmọ ẹgbà wọn lè mọ fún wọn. ẹgbà ẹ lanu ó máa dùn gan ó dùn. wọn lè máa tijú lójú àwọn èèyàn wọn pátì náà pátì wọ́n lè máa tijú torí àwọn èèyàn wọn tó dùn. tí wọ́n máa ń gbà dáadáa. kẹ́ṣeró kẹ́ṣeró àlàbí. ọ̀kárí ah. hmm. ọkọ mi ẹ kú rìn ó ti dópin báyìí gbogbo àjálù àti ìṣòro tí bàbá yín rọ́ọ̀lù àfọwọ́fà rẹ̀ ni bá a ṣe ń súnmọ́ tó ló ń ta wá dànù ṣùgbọ́n ó ti wá fẹ́ dópin báyìí lágbára ọlọ́run òpin á bá gbogbo ìṣòro ọ̀pá yìí ẹ ti gbọ́ ẹ ṣe ọkọ mi ẹ ṣe gan ẹ ṣoríire wàá ṣoríire. lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. ilé tí mo kọ́ kiri wọn ò lóòkàn ṣùgbọ́n ilẹ̀ ẹlẹ́ ní ìyàwó mi ń sùn ilẹ̀ ẹlẹ́ lásán ẹni tó sì bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ débi tí ìyàwó mi ti ń sunlẹ̀ òun ló sọ fún ẹ̀gbọ́n mi pé ojú ibi tẹ́ ẹ wà òun fi mú wa wá bí. Baba, ẹ jọ̀wọ́ ọwọ́ yín mo wà ọmọ odindi ọmọ méjì ni ò dúró sí mi mo ṣiṣẹ́ ṣiṣẹ́ mi ò lè jẹ ẹ jọ̀ọ́ bàbá. ọgbọ́n ifá o kò má fèrè pebi kò má fìbí péré kò má fòròrò fọ́ọ̀rùn iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmú ọlọ́kànràn òsì àárín ọpọ́n níta ọ̀run iṣẹ́ tó lódùmarè bá rán ọ ni kó o jẹ́ ògùn dá méjì èwo ń tọwọ́ yín. ọwọ́ mi kẹ kò sí nǹkan kan lọ́wọ́ mi. awọ́sẹ̀ yìí awọ́sẹ̀ yìí gbégbá wa ọba ń gbégbá wa. ẹ kó ọwọ́ yín méjèèjì síbẹ̀ ẹ fọ̀. kíni kíni yìí baba kílélẹ́yìí. kí ni ìbá tún ṣe bí ó ṣe ẹ̀jẹ̀ kí ni ìbá tún ṣe bí òṣè èérí ọwọ́ yín kún fún ìbànújẹ́ ọkàn yín kún fún èérí ìdọ̀tí àti ẹ̀gbin a fi ń ṣe olórí ẹ bà orí olórí jẹ́ lọ a ṣẹ̀dá ọmọ kú sùúrù o mo fẹ́ kí ọmọ rú ọwọ́ tó ń gbé kiri kí n tó kí fáyín ni àní kí wọn mọ̀ fi gbá godogodo gbọ́n mi mọ́ wọ́n jí wọ́n ń fi gbá gòdògòdò gbọ́n mi bí gbọ́n mi gbọ́n mi bá gbọ́n mi orí ara rẹ̀ ní gbọ́n lé àgbà tó gbé bùkà orí ara rẹ̀ ní ó wulẹ̀ àní kí wọ́n mọ́ dáná ńlé wọ́n dáná ńlé àní kí wọ́n mọ́ yan pàlájà wọ́n yan pàlájà èèyàn kì í tajà erùpẹ̀ kọ́mọ́ gbowó òkúta ó báyìí gbogbo ẹ̀yin tá a fi ṣe asọ́gbà. So ẹ sì sọ inú ọgbà di aṣálẹ̀ gbogbo èèyàn tí ìbátá bẹ ẹyin dìde ẹ ti rán wọn sọ́run ọ̀sán gangan ìwọ wa ń sọkún nítorí ọmọ tìẹ méjì ó mọ ya bí ama èèyàn tó ṣe pé wọn ò lè rẹ́rìn mọ́ nípasẹ̀ iṣẹ́ ọwọ́ tìẹ ni Wa wá ń sunkún ọ̀sán mi nì tí ẹnìkan bá sọ pé èèyàn kan ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ onítọ̀hún ó ń tàn ọ́ jẹ ni àwọn èèyàn mẹ́ta tó fìyà jẹ ó jẹ́ lọ rè tú wọn sílẹ̀ àdúrà ni wọ́n sì ń ṣe fún ọ àdúrà ni wọ́n ń ṣe ṣùgbọ́n èpè ni olódùmarè wá fi hàn ọmọ rẹ lójú oorun nítorí pé ẹni tó bá ṣe nǹkan èpè tá a bá ń rọ̀jò àdúrà fún èpè ni téèyàn bá sì ṣe nǹkan àdúà tí wọ́n bá ń ṣépè fún èpè lákì mágbọ̀nrín ìrẹ̀lẹ̀ ń sú fún un ẹnìkan ò ṣe ọ́ èrè iṣẹ́ ọwọ́ rẹ ló ń jẹ it is law of karma. kó wá dìde ní ìsìn kó wá máa lọ rèé bẹ Olódùmarè ó yà jẹ́ yọ́nú. àṣebi lórí yìn lórí yìn iná bíná bá jó ni àfi jìn àṣebi lórí yìn lórí yìn omi bómi ńlá bá gbé ni lọ àfi jìn àṣebi lórí yìn lórí yìn ilé ọyọ́yọ́ mi dé mọ̀lẹ́bẹ̀ oko ọ̀rọ̀ mi kò ṣàìyọ́ wọn nínú gẹ̀rẹ̀gẹ̀ ẹ fi mí sòsùn ẹ fi mí para ọ̀rọ̀ mi dosùn ọ̀dà dí ẹ fi mí sòsùn ẹ fi mí para. ẹ̀gbọ́n mi ṣe rí lóòótọ́ ni kẹ́sìn hùwà tí ó yẹ kéèyàn ó pa lápàsáyé hmm. lóòótọ́ ló hùwà. Mm tó jẹ́ pé èèyàn lè ba tiẹ̀ jẹ́ látàyè lọ dọ́run alákejì ẹ̀yẹn worú ìwà tó hù sí yín tó padà wá kan èmi ẹ gbọ́ ẹgbọ́n náà tí ò bá jẹ́ wípé ọ̀wọ́ oúnjẹ òòjọ́ lẹ̀ ẹ́ máa ń mú nínú iṣẹ́ tẹ́ ẹ pé kémi ọmọ ọba yín mójútó gbogbo ayé onítọ̀hún ìbá ti fọ́jú pọ̀ kí àdéyó tó ṣàtúnṣe àmọ́ ẹ jẹ́ kí n wí fún yín o ṣe rí n tí ń ṣe ní ìsìn èmi ọmọ ń pa rẹ o iṣẹ́ ọwọ́ rẹ ni. bí ibo ọmọ pé torí ìrìn àjò tó o lọ n ló jẹ́ kí ọ̀rọ̀ yọ pẹ́ dùn ní. <laughs> ẹ ṣeun ẹ̀rí sẹ́ẹ̀rí ńgbà tí mo pinnu láti fi nǹkan àbànújẹ́ kàn án ìgbà tí mo dé ọ̀dọ̀ ewé iná ọ̀tọ̀ ni nǹkan tí mo bá pàdé ó fọ pawú ó fẹ́rì gíjọ́ mi ó fẹ́rì gíjọ́ mi ẹ ẹ ẹ ẹ fún mi ń gbó dídí sáré. àwọn ìyá ò gbà wọ́n tiẹ̀ ní wọ́n láṣejù wo là ń ṣe yìí wọ́n là ń ṣe ń dara wa láàmú tó bẹ́ẹ̀. kí ló dé. àwọn alápàá àdélé rẹ̀ ni ò tí ì já mo lógbò lọ́dẹ pé kì í ṣẹni wọ́n pilẹ̀ ẹ́ sà sí. Ah. Ah. Ah. ó ti dé rúkérú ọmọ àtẹ̀lé lẹ́yìn ni àbọ̀ ọ̀gbọ́n bí wọ́n lẹ́rù èèpo sùkà ẹlẹ́rù lẹ́rù ọ̀pá àṣàṣì o àṣàṣì o. Ah, wọn ló ti hùwà bìkan sẹ́yìn sẹ́yìn tó pọ̀ tó ti peléke báyìí tó jẹ́ pé elédùn ọwọ́ akẹ́sàn fún un ẹ̀ ṣàṣì yọ rẹ̀ san bẹ́ẹ̀ ṣàṣì yọ rẹ̀ san kí wọ́n ṣàdélé báyìí kọ́ ọ̀fọ́ lẹ́rán kọ́ ọmọ wò ń tiẹ̀ bàbá ò gbọ́ bí. ǹgbọ́ yín. ó ti jẹ́nu n táwọn ẹ̀yà sì wí ni wọ́n ṣe. ẹ tọ́já sí pé gbogbo ń tẹ̀ tí ń wí látẹ̀kan ní ni pé o àṣàṣì o àṣàṣì ti pilẹ̀ ń. Ah! ó ti ń jà ẹyẹ lọ ẹyẹ dúnre ẹyẹ ń bọ̀ ẹyẹ dúnre ó dìgbà bò ká tó mẹyẹ lóore lẹ́nu. Ah. kábíyèsí ọba mi àdìgún adé. ọjọ́ ẹ̀sán ni kò lè gbé sókè yọ ọ̀rọ̀ dandan. ìgbà àbá fi wí kà òun la ó fi san o ìgbà àbá fi wí kà òun la ó fi san o ẹnìkan kì í gbin àlùbọ́sà kó wẹ̀ fọ́ lóko ìgbà àbáfiwíkà òun la ó fi san o ẹni tó gbin èèbù ìkà ọmọọmọ ẹ̀ á jẹ́ níbẹ̀ ìgbà tá a bá fi wí ọkà òun la ó fi san o àní kẹ́ má fi gbàgbọ́ dọ́gbọ́n mi ẹ̀kọ́ ẹ̀ ò gbọ́ o wọ́n sọ fún wọn pé kó o má ṣe kà torí pé ìkà á kò ní kà o. ìgbà àbá fi wí kà òun la ó fi sọ o ìgbà àbá fi wí kà òun la ó fi sọ o ẹnìkan kì í gbin àlùbọ́sà kó wẹ̀fọ́ lóko ìgbà àbáfínìkà òun la ó fi san o ẹni tó gbin èèbù nìkà ọmọọmọ ẹ̀ á jẹ́ níbẹ̀ ìgbà tá a bá fi wí ọmọkà òun la ó fi san o àní kẹ́ má fi gbàgbọ́ odò mi ẹ̀kọ́ ẹ̀ ẹ̀ ò gbọ́ òun wọ́n sọ fún wa pé kó o má ṣe kà torí pé ìkà á kò ní kà o. látàárọ̀ ní tìmí tí wàá fún yín lóúnjẹ ẹ jọ ẹ dákun ẹ ṣàánú mi ẹ wò ibi tẹ́ ti gé mi jẹ tẹ́lẹ̀ ni kò tí ì jìnnà ẹ jọ ẹ jọ ẹ ṣàánú mi ṣẹ́rí tí ọwọ́ ẹ bá bàjẹ́ mi nílé wẹ̀ fún yín lónìí nìyẹn o ẹ má kí mi jẹ́ mọ́ṣẹ́ gbọ́ ẹ jẹun jẹ yín. alẹ́ la máa kúrò nílé tonight kò gbọ́ ọmọ mi ló ń bọ̀ sí máa wá gbé e àṣà ń lọ mi mọ́bí tá à ń lọ bọ̀ tá Bye. grandson. Please. Olúwa, kí ni mo ṣe tó fi kọ̀ mí sílẹ̀ báyìí? Sá, tí a bá ní ká wo àṣà ilé wa, ẹ̀yin ló yẹ kí n kọ́kọ́ sọ̀rọ̀ yìí fún but Mr. Lanke insist pé is either kí n sọ fún madam Abi kí n ṣàlàyé fẹ́yìn méjèèjì. doctor please you're scaring me already ìjẹ́ má dẹ́rù bà mí kí lọ̀rọ̀ náà. síbẹ̀ ló ti ń respond to treatment. wọ́n respond tí ò bá respond kò ní wà láyé báyìí náà. but ìtọ́jú tá à ń fún wọn nílé ìwòsàn yìí wọn lè fún wọn jù bẹ́ẹ̀ lọ nílùú òyìnbó ìjọba àdé wọn ò mú ọ̀rọ̀ ìwòsàn ní kèrè mi rárá. ẹjọ ibo lọkọ mi wà. ó wà ọdọ ààtò Ọlọ́run o medically he will spend the rest of his life in a wheelchair. àjálù tí wá ń ṣe lemọ́lemọ́ ilé ọ̀làdà ọ̀rọ̀ tán o ó dà ọ̀rọ̀ tán o. àní kí wọ́n mọ́ fi gbàgbọ́dọ̀ gbọ́n mi mọ́ mi mọ́ wọ́n jí wọ́n fi gbàgbọ́dọ̀ gbọ́n mi gbọ́n mi gbígbọ́n mi gbọ́n mi bá gbọ́n mi orí ara rẹ̀ dán lé àgbàgbẹ́bù orí ara rẹ̀ lé àní kí wọ́n mọ́ dáná lé wọ́n dáná lé àní kí wọ́n mọ́ yan gbàlájà wọ́n yan gbàlájà èèyàn kì í tájà eruku ọmọ gbowó òkúta. Adétutù kí ló ṣe lẹ́yìn ta ni ṣerú èyí akọ kì í ṣoje bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹkún tó máa kọrú àwa báyìí irú ẹ̀ wáyé mọ́ ó ti ju sọ́run. o ò lè ṣe báyìí a ò gbọ́dọ̀ ṣe báyìí a. dojú ẹ̀ kọ́ mi dojú ìjà kọ́ mi àjọ àdé. Hmm. little too. lẹ kí fún wọn kó gé wẹlẹwẹlẹ kí ètè wọn kó bó falafala ṣùgbọ́n kó kókó báyìí lára wọn le májèlé tí wọ́n mú yẹn bí oògùn oorun ló ṣiṣẹ́ lára wọn ṣùgbọ́n nígbà tí wọ́n jí tí wọ́n rí i pé àwọn wà láàyè ńṣe ni wọ́n bú sẹ́kún. incredible wonders shall never end. Doc, àbí àbájẹsára ni. àjẹára kankan kọ́ ikú kọ́ọ̀tì kó lè wà láyé kó lè bá a ṣe ẹ̀sìn kó lè fojú ara rẹ̀ rí iṣẹ́ rẹ̀ tó yẹ kó ṣe tí ò ṣe ni kọ́mọ̀wulẹ̀ gbìyànjú para rẹ̀ mọ́ ò nítorí bóyìnbọn jẹ gbígbà téèyàn da gúgúrú sẹ́nu ni gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tẹ́ ń gbèrò tẹ́ fẹ́ sá lọ ìlú èbó ìdájọ́ ti dúró dè ẹ́ lọ́rùn so sì wá rí gbogbo owó olówó dúkìá onídúkìá ǹjẹ́ wọ́n jèrè rẹ̀ bí ojoojúmọ́ làdè yìí ń fi tiẹ̀ ní rẹ́rìn kiri so wá rí kẹ́sìnrú ojú ẹ̀sìn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ sú ni kò tí ì rọ̀ bá a gbálé bá a gbàta àgbọ̀nsàlẹ̀ la sí. Si ẹni tí ó dalẹ̀ kọ́ mọ́ dalẹ̀ ẹni tí ó dalẹ̀ ò ní dàgbà Odùmarè nìkan ló lè gbà á sílẹ̀. Odùmarè nìkan ló lè gbà á sílẹ̀. Hmm. apènà kọjọ pé ara bí ògbóúnjẹ dé yìí lónìí o. ọ̀rọ̀ oúnjẹ ò tiẹ̀ ṣe mí ebi ò pa mí. káàbọ̀ ẹ̀yin bàbá ó mà ṣe o. <laughs> wọ́n um, mo bá yín yọ̀ wípé ìjọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ wà lóde nísìn wọ́n ti dá yín nídè. bẹ́ẹ̀ ni ó ń jẹ́ ohun ìbànújẹ́ pátápátá fún wa láti gbọ́ pé bí ìjọba ṣe ń gbìyànjú láti fọ ìlú yìí mọ́ tó àwọn oníwà àbàjẹ́ sì tó kù síbẹ̀. àkíkà. Okay, ó pẹ́ kí ìròyìn tó tẹ̀ wá létí pé iṣẹ́ ibi ni wọ́n fi bíbà yìí ṣe hmm. Hmm. ṣùgbọ́n mo wá mo dá yín lójú pé ìjìyà ńlá ń bẹ́lẹ̀ gbogbo àwọn agbófinró tó bá ń fìyà jẹ aláìṣẹ̀ bíi tiyín yìí ẹ̀ka kan ò ní lọ láì jìyà nù wọn. àbádúpẹ́ àbádúpẹ́ o ẹ má wulẹ̀ fìyà jẹ èèyàn nítorí àwa yìí bẹ́ẹ̀ ni àwa mẹ́tẹ̀ẹ̀ta tá à yóò wò ó lè jẹ wá ìyà ẹ̀ṣẹ̀ wa tá a ti dá là ń jẹ ẹ dákun ntòkùtẹ́ lè ṣe fún Àníkẹ́ Bèdùmàrè kó dárí ẹ̀ṣẹ̀ ń jìn wá káwa náà lè wà lómìnira nú ara wa nú ẹ̀mí. ẹ ó dà ó burú ẹ ṣàti ẹ kúrò ń bí náà gbogbo nǹkan tábà máa yanjú ńgbà náà ẹ jẹ́ ká lọ ká tó yanjú gbogbo ọ̀rọ̀ ẹ lọ lé. wọ́n jìyà bí aláìlẹ́nìkan. Ah, ìyá yìí pọ̀ o. Ah, ah, alàgbà hmm. bàbá láìla ilẹ̀ náà múlẹ̀ ṣùgbọ́n. a pè náà hmm. nǹkan dé àpẹẹrẹ tí mo rí ọ̀dà ó dàbíi pé iná fẹ́ dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ àdúró tolúwa iná lè láàyè wáyé iná ilé ìrájì wúna ọ̀dọ̀ rẹ láti wá olódùmarè ọ̀dọ̀ rẹ̀ la padà sí. àgbẹ̀dọ̀ irọ́ alàgbà alàgbà. ó kù dẹ́dẹ́ kẹ́ni gbẹ́wìta kẹsàn-án ọba ajáyìn fátẹ́rí gbà sọ ìjẹ́bẹ́ ni ó tilẹ̀ kú bẹ́ẹ̀ ni ó tilẹ̀ lọ akúkú rẹ̀ kọ́tọ́ máa lọ ìwọ tó gbà wọ́n lẹ̀ ní wá wọ́n fàdúrà jagun lẹ́yìn wọ́n wá di ijọ́ tí a kú òǹlẹ̀ inú àmọ́ tí kálukú ó dòmìnira dákẹ́yẹ̀ rọ̀ báwọn ọmọ tàbí inú ilé olúwa ṣe ọkọ̀ kò dúró tì. Ah! Ah! gómìnà tó ṣe yí ọ̀dà o. bàbá ẹ̀yẹ́ máa bọ̀ wọ́n wá ṣètò àti gbé palẹ̀ wọn ẹ máa bọ̀ tì mí. ètò ìṣèyí ọ̀dà o. Ah! Ah. ikú bàbá àlùmọ́sọ bàbá bàbá. Ah. àjálù tí wá ń ṣe lemọ́lemọ́ ilé ọ̀la dà òrò tán o. ó dà òrò tán o. kí ló ń wí divorce letter ṣe? mo ní kí ló ń wí divorce letter ṣe? mi ò ṣe mọ́ mo ti dissolve marriage mi àtẹ eh, kódà mo fún ẹ lọ́mọ. kí máa lọ. máa lọ faramọ́lá máa lọ ilé tó ṣe ilé mi tó ilé tó ṣe ilé mi tó ah, faramọ́lá. o lọ́yà ni kí n wá wo fún ọ pẹ̀lú ọmọ ẹ mo dẹ̀ ti ṣetán láti ṣe bẹ́ẹ̀ jọ enough is enough. Lánkẹ́ wojú mi wẹ̀yìn ojú mi. sin kó mú mi àmọ́ bí mo ṣe wo ẹ̀yìn ojú ẹ̀ ni àṣírí fi tú mo mọ̀ wípé o fẹ́ kọ́ mi o kàn fẹ́ múnú bí mi ni kí n lè kúrò nílùú yìí pẹ̀lú ọmọ ẹ̀ ká má bàa ní ìpè nínú ewu tó sọ wípé ó kù níwájú. for being so considerate. But I can't live without you. I can't. Òun ìpè wọn ló ń gbìyànjú ni. Kò rọrùn kí ẹ má sí ibi tí ọkàn ẹ bá wà. Èmi ni ọkàn ẹ. Ìwọ ni ọkàn mi. ìwọ ò lè fi dádì ẹ sílẹ̀ èmi náà ṣetán láti fi ẹ sílẹ̀ ọmọ ẹgọ́ ò lè fi dádì ẹ sílẹ̀ so so what do we do kí ni ká ṣe a jọ máa wà pọ̀ náà ni. Ọmọlánkẹ́ where is your ring? Rat Ogunde Memorial Television òun náà ni a ṣe wáyé tó ẹ̀yin ẹ̀yẹn wa mo kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ọdún ẹ kú òyedùn ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òní gangan ló pé àádọ́rin ọdún tí orílẹ̀-èdè wa tí ó gba òmìnira adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí wa yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tá a sì ń ṣe àjọyọ̀ wípé bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà ni ó rí eh, ẹni tí ọlọ́run wá lò láti fi sọ orílẹ̀-èdè wa di àwòkọ́ṣe bàbá wa kó tó di pé wọ́n máa bá wọn fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ẹ jẹ́ kí n kí bàbá wa King Sunny Adé fún ti ayẹyẹ ìgbéyàwó àwọn ọmọ ọmọ wọn èyí tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ẹ eh, bàbá wa akínyìn wípé ẹ eh, adùn ọ̀hún náà ni a rí ń bẹ̀ ẹ ayọ̀ tó sì wà ń bẹ̀ kò ní í dòbo lágbára kábíyèsí elédùà ní kò pẹ́ yìí náà ni bàbá wa ni wọ́n ṣe ayẹyẹ ọdún márùndín ní àádọ́rùn-ún eighty five years bàbá ẹ pẹ́ fún wa ayọ̀ yìí kò ní dìbànújẹ́ ẹ̀mí yóò gùn inú wa yóò sì máa dùn nítorí àtúrin àti ìlú àti àlùjọ bàbá wa òun náà ni aráyé ń fẹ́ tí gbogbo ènìyàn tí wọ́n sì ń dunnú sí ẹ̀ṣẹ́ púpọ̀ bàbá wa emila ò ní yọ̀ sí bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2030 náírà mẹ́rin òun náà ni ó ń ra dọ́là kan nígbà tí náírà mẹ́wàá tó ń ra pound sterling ẹ ó sì ti lé ní odindi ọdún márùn-ún tí iná mọ̀nàmọ́ná tí ó ti lọ gbẹ̀yìn ní orílẹ̀-èdè wa láì ní ìdí kan pàtó nínú bàbá wa gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí kákàkiri gbogbo àgbáńlá ayé gbogbo wọn ni wọ́n sì ti ń padà wálé nítorí pé orílẹ̀-èdè yìí gan ó ti dùn ju àjò tí wọ́n wà lọ visa àwọn orílẹ̀-èdè yìí gbogbo wọ́n sì fi ń bẹ àwọn ọmọ ilẹ̀ wa ní wípé ẹ wá gba visa ẹ wá gba visa ẹ wá gba visa ẹ bàbá wa tí a bá ní ká wò ó ìtàn fi yé wa wípé ẹ̀yin Àdèyí ẹ̀yin náà ni Ọlọ́run lò gẹ́gẹ́ bí orísun àṣeyọrí wọ̀nyí báwo lẹ ṣe ṣe tó fi ṣe é ṣe àti wípé báwo lẹ ṣe ń ṣe tó fi dọbẹ̀ o ṣe atọ́kùn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan you see màá kọ́kọ́ kí gbogbo wa lórílẹ̀‐èdè yìí pé a kú ayọ̀ yíyọ̀ torí à ń jó à ń yọ̀ báyìí olódùmarè ò ní bà ayọ̀ wa jẹ́. mo fẹ́ kí ẹ mọ̀ wípé olódùmarè fúnra ara ẹ̀ ló mọ̀ọ́mọ̀ tún ìlú yìí ṣe fúnra ara ẹ̀ nítorí pé ó fẹ́ràn wa púpọ̀ ó kàn lo èmi gẹ́gẹ́ bí irinṣẹ́ láti ṣe àṣeyọrí ni atọ́kùn mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé gbogbo ọgbọ́n àti ètò tí mo fi ń to ìlú yìí láti bẹ̀rẹ̀ ìjọba mi dé òpin kì í ṣe tèmi rárá ọlọ́run ló rán ẹnìkan sí mi àkọsílẹ̀ onítọ̀hún pàápàá ni mo fi ránṣẹ́ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ kó tó di pé mo jáwé olúborí láti ṣèjọba àpilẹ̀kọ náà ni mo lò tí mo fi darí gbogbo ètò ìjọba mi àtìgbà náà ni mo ti mọ̀ wípé kò sí ẹni tí ò lè darí níwọ̀nba àgbà tó bá ti ní ní ọ̀kan àyà ẹ̀ wípé ilé ayé àfọwọ́bà filẹ̀ lọ ni àṣírí yẹn nìyẹn. Hmm. ẹ ṣeun bàbá wa gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń wò wá nílé ọ̀rọ̀ ọ̀hún náà lẹ gbọ́ látẹnu bàbá wa yìí kó tó di pé àtẹ̀síwájú. Si ẹ jẹ́ kí a gbọ́ orin èyí tí a pilẹ̀ ṣe tá a pilẹ̀ kọ fún bàbá wa ẹ ṣe àdúpẹ́. láyé olùgbọ́n adáborùn méje ẹ ò máa fi wélé. ọlọ́run tẹ ìjọba lọ́wọ́ wàá fi fún aládùúgbò yìí tó sàn jù yìí lọ òkúta tẹ̀yìn court olódì pàtàkì eégún léèyàn. ẹ ṣe eré kó dára ẹ o ẹ̀yin táyé kan ẹ ṣe eré ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹ̀yin táyé kan ẹ ṣeré. olùgbọ́n ṣayére àrẹ̀sà ṣayére o ẹ̀yin táyé kan. ẹ ǹlẹ́ wà pa kẹ́ ẹ pẹ́ mọ̀ wá. ẹ ǹlẹ́ sà ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ ẹ dìde jókòó ẹ dìde jókòó ẹ jókòó. ẹ ṣe ẹ jọ ṣé ìbínú pé mo dá ẹ dúró. ìbínú kẹ ọlọ́run mọ̀ jẹ́. wọ́n lè fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni bàbá wa. tó ẹ̀yìn láì fi àkókò ṣòfò bàbá gbogbo òlú ló ti mọ̀ yí pé wọ́n ní ẹ wá ṣe olórí ìlú gbàdúrà ẹ wá ní ẹ ní màá ń tòlú. lóòótọ́ ni. Allahu Akbar ìbẹ̀rù ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ nífà ìbẹ̀rù ọlọ́run ni ẹ ń bá níbẹ̀ ẹ̀rù ọlọ́run ní máa ń rò ó pé èyí ṣe tèmi ẹ má jẹ́ mú mọ́ tèmi ẹ gbọ́ bàbá ẹ wẹ̀rù ọwọ́ mi èmi sí ọlọ́run ọba ní bẹ́ẹ̀ ń bẹ̀ ètò ọlọ́run ní bẹ́ẹ̀ ń bẹ̀ bó ṣe wáyé ẹnìkan ọ̀mọ́ bó ṣe kóra ìjọ ẹ̀dá kan ò lè wí ọlọ́run ọba nìkan ló bó ṣe wáyé ọlọ́run sì rán mi sí yín ó ní kí n gbé e fún yín ó ní gbogbo ètò tẹ́ lò pátápátá tẹ́ fi tòlu gbàdúrà yìí tílù yìí ó fi dàbí orílẹ̀-èdè amẹ́ríkà kódà tí nàìjíríà fúnra rẹ̀ ó fi dàbí orílẹ̀-èdè amẹ́ríkà tí ó fi dàbí amẹ́ríkà lọ ńbẹ́ ń hàn yín Allahu Akbar ẹgbà kẹ́ẹ̀ka kẹ́ẹ̀gán ní ẹ̀kẹ́ wò ẹ̀ rí i pé ara ó de gbogbo òru pátá tẹ bá mú un tí ń bẹ́ ń bẹ̀ lò ìdẹ̀rùn ó sì dé bá tẹrù tọmọ ọlọ́run ọba ló wú bẹ́ẹ̀ ọba kan lánàá òní àtọ̀lá àti títí ayérayé ni Allahu ẹgbà bàbá. Amen. dájú ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe jẹ́ kí òògùn ayérayé kó bọ́ kúrò lọ́wọ́ ìdílé wa èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ìmọ̀ tó tì sí mi kò jọba ẹ sọ fún mi náà owó wo lẹ wá ní tádé yóò ní. ó lè rà dáàdi yóò rà. kátì ní ẹ̀yìn ran private jet àdéhùn ò tí ẹ̀ rò pòǹfẹ̀ rárá ǹjẹ́ gbogbo àwọn kan tẹ́ wá fèrò kò jọ yìí dad ẹ wo lẹ ń gbádùn báyìí báyìí nínú ẹ dad èwo lẹ ń jẹ̀gbádùn báyìí báyìí inú gbogbo ẹ̀ kò sí. náà. gbogbo wọn tẹ́ kó jọ pátápátá yẹn gbogbo ẹ̀ náà ti fi ń ta àdé lọ́rẹ̀ẹ́ ẹ ní láti lọ wo ilé táwọn disables tó ṣẹ̀ fi ta lọ́rẹ̀ẹ́ ìgbà tó jẹ́ pé gbogbo àwọn disables tó fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ńgbà tó ń ṣèjọba. gbogbo ọ̀nà ti di mílíọ̀nìyà. ẹ dúró náà mo mọ̀ pé ká ní ẹ̀yìn tàbí èèyàn bírú ti lọ ṣì wà lórí ìjọba ìlú yìí a ti bàjẹ́ kọjá sísọ ṣùgbọ́n lọ́wọ́n jọ yín ó gbà lọ́wọ́ yín mo ń pè kán ti bàjẹ́ kọjá bó ṣe yẹ àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ti máa ṣègbè òkùnkùn òkú bá pọ̀ káàkiri gbogbogbò títí báyìí èèyàn bá kàn máa fẹsẹ̀ gbá òkú kiri tẹni tó ń ta ata lẹ́gbẹ̀ẹ́ títì tá a máa ní pistol. dadi àdúrà kan tèmi gbà ó ní wípé nílùú adúláwọ̀ yìí ní ilẹ̀ adúláwọ̀ yìí gbogbo àwọn olórí tó bá tún rí bíi tìyín báyìí ọlọ́run adé máa mú wọn kúrò mẹ́ a máa fi àwọn rere bí àdéhìí rọ́pò bí ó ṣe máa rí i. Dad, báwo ni ara grandpa? Ṣé ẹ wà okay sir? Yeah, I'm fine. Mo ṣáà mọ̀ wípé kan bọ̀ tí grandpa máa lè dá mi mọ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn. I hope so. I do hope so. ọpẹ́ mi pọ̀ sí. yes dad. wọ́n máa lọ sílé sọ fún màmá ẹ̀ pé èmi náà ní pẹ́ padà sílé. Si ṣùgbọ́n kí dráìvà tètè wá gbé mi. bá mu ẹ̀yin nìkan lẹ jésù àjàrà gbogbo ohun tẹbi pátá lẹ́yìn dẹkan ẹ̀yin nìkan lẹ tajà irúgbẹ gbogbo wa àdéhùn òkúta. àdúrà tí mo gbà ó ní pé kọ́lọ́hún kó jọ kó jẹ́ kí ìjìyà kó dúró lórí ìran tèmi nìkan kó dúró lórí ìran kejì kó má bọ̀ sórí ìran kẹta tàbí kẹrin. dáná ńlé àní kí wọ́n mọ̀ yàn pàlájà wọ́n yàn pàlájà ẹ̀fín rẹ̀ yọ gbọ̀ngbọ̀n kan àní kí wọ́n mọ̀ fi gbàgbódógbódó gbọ́n mi mọ́ kí wọ́n jí wọ́n fi gbàgbódógbódó gbọ́n mi àgbà tó gbé bùkà lórí ọmọ rẹ̀ nìyí èèyàn kì í tajà erùpẹ̀ kọ́mọ́ gbowó òkúta gbogbo láfíríkà máa gòkè àgbà bíi Europe bíi Amẹ́ríkà tá a sì máa ní ìtẹ́lọ́rùn tá ò kàn ní máa kó ọ̀rọ̀ jọ ṣá. ọ̀pọ̀ ló ń ṣìwèrè nínú àwọn olórí wa o mo sọ̀rí fún gbogbo yín o olórí fìyà jẹ wá láàfíríkà ọmọ adúláwọ̀ ń jìyà bí ẹni tó wà nílẹ̀ àjèjì ìyà ń jẹ wá bí aláìlẹ́nìkan ó ṣe o ẹ pé àtàyè rán ẹ pé àtàyè ṣe ẹ pé ẹlẹ́yinjú àánú kó ṣàánú wa o. owó òkúta ọjà èrò pẹ́ owó òkúta ọjà èrò pẹ́. Whatever you sow, you shall reap. Owó òkúta, ọjà erùpẹ̀. Owó òkúta, ọjà erùpẹ̀ ohun tó bá gbìn ló máa ká. fakabaka kílẹ̀ ń bá kákábàkàbà kàbà tẹ́ tẹ́ òrọ́ tí a ti sọ. owó ọjà èrò.